الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير لأمام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقواني فهو إلي دعوة إن شاء الله تعالى لوري جيجي وصايه jíjí wa sáàyè jíjí kálukú sáàyè rẹ̀ yìí lẹyìn náà tó wá yọ̀ǹda fún èmi àti ẹyin láti kí irun tààrọ̀ yìí níjàmá gba ní ìbáàdà ṣùgbọ́n ìkan láàkì báyìí tá ní kí ni ìmọ̀ ọlọ́run má kí ṣe lè ní àkímọ̀ fún wa já kí wa dáadáa èyí tí ti ṣe fún kálukú wa kí kó ń àlékún dáadáa ọlọ́run kò ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa lóòrọ̀ yìí a tún padà pàkíyèsí wa sí nǹkan tá a ti pàkíyèsí wa sí sẹ́yìn nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí a mọ̀ sí kárẹ́ àkókò nípínlẹ̀ Ondo mọ́ṣáláṣí Jímọ̀ tí wọ́n ti pa. tí a ò sì kí jímọ̀ ń bẹ ǹjẹ́ kò ti tó ní ọ̀sẹ̀ kẹrin báyìí ǹjẹ́ jímọ̀ tó lọ ẹ̀kọ́ ní pé kẹrin báyìí àbí kẹta ni jímọ̀ ilẹ̀ àbí kí jímọ̀ jímọ̀ tó lọ àti tó mẹ́ta kò dín ní mẹ́ta ó dá mi lójú gbangba pé kò dín ní mẹ́ta tó súnmọ́ ni pé kẹrin ni ẹni tó tì í òun ni gọ́vnà gómìnà ìpínlẹ̀ Ondo ló ní kí ó sì ní àṣẹ rẹ̀ nínú shari'a lati sọ pé kí wọ́n sì torí pé aláṣẹ ni òun lọ́lọ́wọ́ bá ní àsìkò yìí tó kó àlámọ̀rí ìpínlẹ̀ Ondo lé lọ́wọ́ kódà kó má jẹ́ mùsùlùmí nǹkan tó ń sọ tàbí nǹkan tó fà á tó ń fi tì í ò ní ọ̀kan nínú nǹkan méjì tàbí nǹkan méjèèjì à ń pè nǹkan kan Ni security report à ń pè kejì ní intelligence report tí ó lè jẹ́ ọ̀kan nu méjèèjì ó sì lè jẹ́ méjèèjì nípa nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí ló ń fi mú òfin ló fi pàṣẹ bí àwọn ó tẹ̀jẹ̀ sílẹ̀ o bí àwọn ó para wọn o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tó burú ó sì bá a mú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn wo ló ṣokùnfà irú security report báwọn tàbí irú intelligence report báwọn àwọn wo ló ṣokùnfà ẹ̀ ibi tí wàhálà wà ní. àwọn mùsùlùmí nílùú ìkàrẹ́ yìí a ò mọ iyì ara wa ojú táwọn tí ò sí nínú ìlú ìfi ń wò wá ó yàtọ̀ sí báwa ṣe ríra wa ní àná mo wà ní àkùngbá níbi tí ìmáàmù ló àkùngbá ti ń fi àwọn ọmọ rẹ̀ méjì lọ́kọ àwọn èrò pọ̀ níbẹ̀ gan àwọn àìmà ìṣẹ̀lẹ̀ àwọn imams fúra imam ni àìmà tí ìmáàmù bá jẹ́ yọkan jẹ́ ìmáàmù tí wọ́n bá ti ju méjì lọ àìmà tí wọ́n bá pé méjì péré ìmáàmù ní ìlú làwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní tí mo jókòó sí àwọn èèyàn wa ń ẹnìkan bá mi ṣe ìtàkùrọ̀sọ lórí ọ̀rọ̀ ìmáàmù yẹn mo wá wò wípé àwa tá a wà níbí ò mọ báwọn èèyàn ojú tí wọ́n fi ń wo ìlú wa nípa ẹ̀sìn àwa tí wọ́n ń wojú pé alẹ́sìn àti pé ẹ̀sìn àwọn tí àwọn àkókò yòókù wọn ń wò pé táwọn gan bá níṣòro àwaláwà bá wọn yẹn jù ẹ iyọ̀ tá a máa bù sí ẹja kó má bàa tàbí tàbí ẹran tàbí gbogbo nǹkan tá à ń fẹ́ kó bàjẹ́ àbùyọ̀ sí ìgbà tí a wá fẹ́ lọ bu iyọ̀ yẹn a bá àwọn èdè bí wọ́n ṣeré nínú iyọ̀ yẹn ẹ̀jọ̀ kí ló kù mọ́ àwa làwọn ń wòye pé táwọn bá nírú ìṣòro báyìí àwa làwọn ó pè sí làwọn ó pè àwa tí wọ́n lọ pé wọ́n pé wọ́n pè gangan wọ́n jọ àwa gan-an làwa irú nǹkan tí wọ́n rò pé àwọn lè pè wá sí ká bá wọn yanjú yẹn gan-an ọ̀dọ̀ wa ló ti wá bẹ̀rẹ̀ ṣé àkùngbà ní ìwà lẹ́yìn kárẹ́ ohun fẹ́ jẹjẹ́ kájòkó kábàáyé yanjú ọ̀rọ̀ yìí ni àbókí àgbè ló fẹ́ pè wọ́n. ìdí táwọn èèyàn kò ti ní àrùn jìnlẹ̀ rárá bó ti wulẹ̀ kó má ní nítorí ìdí èyí ó yẹ káwọn mùsùlùmí ká ní àròjinlẹ̀ pàápàá ká àwọn ẹ̀kọ́ tó pọ̀ nínú nǹkan tó lọ lọ́wọ́ kò lè lọ bẹ́ẹ̀ láéláé tó bá yá náà yóò padà ṣùgbọ́n ẹ̀kọ́ pọ̀ tó yẹ kéèyàn ó kọ́ bó lẹ pé àti ṣùgbọ́n nínú rẹ̀ ẹbí nǹkan tí mo kọ́ kíyèsí wá sí ni pé nínú tó máa ń sábà fà á òun ni àìmọ̀ máa jẹ́ kí àwọn tó mọ ètò àìmọ̀ máa jẹ́ kí àwọn tó ní mímọ̀ pẹ̀lú àwọn tó mètò kí wọ́n máa bẹ ní ààyè ìjólórí tàbí aláṣẹ nínú ẹ̀sìn ó máa ń fa àwọn nǹkan wọ̀nyí àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn àti àwọn wo àwọn tó mọ̀ nípa ètò wọ́n máa wà nípò olórí òun ló bá mu tí ò bá ti lè rí bẹ́ẹ̀ àwọn nǹkan nínú àwọn tó máa máa ṣẹlẹ̀ ọ̀kan mú rẹ̀ lélẹ̀ torípá àwọn òní máa tó lóyìnbó ń pè ní implication kí làwọn nǹkan táwọn ń ṣe ìgbésẹ̀ àwọn tàbọ̀rọ̀ táwọn ń sọ yìí kí ni nǹkan tó lè bí ẹjẹ́ ń fún ní lápẹẹrẹ kékeré kan ṣẹ́mọ̀ yí pé àkùngbà áfíríkà rẹ̀ ní ìsìn ọkọ̀ ńlá ọkọ̀ akóyọyọ àjàgbé àdúgbò àwọn ọkọ̀ ńlá ńlá àwọn ò lè gbàbẹ̀ wá síkà rẹ̀ má bí kí ló fà nítorí wípé àwọn ọkọ̀ yẹn ń padà ní òkèèrè gbàbí wọ́n pa àwọn ọmọ yunifásitì àwọn ọ̀gá wọ́n pa àwọn yunifásitì mẹ́rin wá fi sí iná ọ̀pọ̀lọpọ̀ èèyàn dún bẹ́ẹ̀ ni kò ní pa àwọn ọmọ mọ́ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n òwòye àtònínímọ̀ níwà máa wò pé what are the losses kí ni àwọn òfò pẹ̀lú àdánù tó wáyé látara pé wọn ò jẹ́ káwọn ọkọ̀ yẹn ó dùn economic one tabawo nípa ètò ọrọ̀ ajé kìí ṣe òfò tàbí àdánù kékeré onìkan tó bá lè látara pé àwọn ọkọ̀ yẹn ò wá mọ́ ṣàpójú tẹ́yìn kan táwà kan fi wò ní pé ó dá wọn pa àwọn ọmọ mọ́ àbí ṣùgbọ́n irú àwọn ọkọ̀ tó fẹ́ gbé epo rọ̀ epo wá ń sìn petro tó yẹ kí wọ́n kàn yà ní ọ̀wọ̀ kí wọ́n máa bọ̀ àbí ìtara wọ́n á ṣẹ̀ lọ gba ọ̀nà àdó wọ́n á ṣẹ̀ lọ sí àkúrẹ́ pé àwọn ń bọ̀ látọ̀nà bìnní báyìí wọ́n á ṣẹ̀ lọ àkúrẹ́ tí wọ́n bá dé àkúrẹ́ wọ́n á ṣẹ̀ṣẹ̀ yà wọ́n á lọ àdó tí wọ́n bá lọ àdó wọ́n ṣẹ̀ máa bọ̀ níbi overhead cost owó kíní yẹn máa ṣe kíní kò sí bí òṣè nílò òkè àwọn ọkọ̀ míì wọ́n á máa bọ̀ tí wọ́n bá dé ọ̀bà wọ́n á ṣe ẹ̀yà wọ́n á gbé àtọ́ náà dúró àmì tí wọ́n bá dé dúró àmì wọ́n á máa yà wọ́n á lọ ìṣùà wọ́n kẹ́ tó dé ìṣùà wọ́n lè yà ní ẹ̀pìn mi wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá gba ọ̀nà ògbẹ́ yẹn jáde ẹ̀mọ́ bẹ́yìn tàbí káwọn míì lọ gbà á lọ́gbà ìgboro pa kàn gbà wá bà mo rò pé ẹ̀rí kò fa ẹ̀kọ́ gbogbo àwọn ọkọ̀ ńláńlá tó fẹ́ kó ọjà wá ẹ wo wàhálà tí wọ́n ṣe bóò ni owó kàyàn ṣe ní ẹgbẹ́ ìtẹ́ìmọ̀ tí yóò máa wọ̀ rí ẹ wo orí arákùnrin tó ní gas company ó ṣẹ̀ṣẹ̀ dá ilé iṣẹ́ gáàsì yẹn sílẹ̀ ní ẹgbẹ́ òsì ń bẹ̀rẹ̀ wo ló ń pè ìbò ló fẹ́ gbà tí kì bá ṣe pé àwọn yunifásitì nígbà tí mo padà lọ ṣèwádìí pé ọ̀nà wo ló gbà gbé gáàsì wà bẹ̀ mo lọ bẹ yunifásitì wọn wá ń jẹ́ kó lọ gba permanent àti gba inú ẹ̀ jáde bí kọ́ńpìn ẹ̀ owó tó fi dálẹ̀ olùkúdéètì gbogbo àwọn ọkọ̀ ńláńlá tó ń bọ̀ tó kó ẹrù àwọn ọkọ̀ tí yìí á ṣe ọkọ̀ kéékèèké wá ṣe máa já ẹrù yẹn díẹ̀ díẹ̀ kékeré náà ló tún pọ̀ jù bá ń lọ́wọ́ nǹkan wọn ṣùgbọ́n nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn níwòye ni ká ní wọ́n ti ṣe ọ̀nà yẹn kí wọ́n ti rẹ òkè yẹn sílẹ̀ tipẹ́tipẹ́ àwọn nǹkan yóò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀ tòǹtòrí náà tí wọ́n tì kí ni àwọn aburú tó lè wà ń di ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní rò ẹlẹ́lùmí ò mọ̀ kò ní mẹ́lòmí kírun mọ́ láéláé tó fi kù kò ní kí òun mọ́ kò ní kí jí mọ̀ mọ́ wọn ò bá àti padà wà lóun ò lè lọ mọ́ṣáláṣí yẹn mọ́ àwọn mọ́ṣáláṣí jẹ́ àwọn ọ̀tẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ kí nìkan ẹni tí òun nìkan ṣe tẹ́lẹ̀ ẹlòmíì ò kí jí mọ̀ mọ́ láti jọ yẹn báyọ̀ bájọ kan ti fi wọ́n kì í kò kí mọ̀ kò lọ bò mí torí pé ibẹ̀ lòun ti ń kí jí mọ̀ kò ní lọ bí wọ́n tún padà sí kò ní lọ torí èmi ṣàkíyèsí nígbà tí wọ́n kọ́kọ́ tì í tẹ́ bá rántí lẹ́yìn ìgbà tí wọ́n ṣí àwọn èrò tó ń lọ ọ̀bẹ kiri lẹ́yìn ìgbà tí wọ́n ṣí mọ́ọ̀kì yẹn lákọ̀ọ́kọ́ tí wọ́n ti yẹn ẹ rí i pé àwọn èèyàn tó ń wá sí mọ́ṣáláṣí wọ́n kéré jọjọ mọ́ṣáláṣí yẹn ò kún kéré sí àwọn tó ń bọ̀ tẹ́lẹ̀ ara nǹkan tó lè tara rẹ̀ jáde nìyẹn nínú rẹ̀ rí pé ó lè sọ ọ̀pọ̀lọpọ̀ di kèfèrí ètò jẹ́ mùsùlùmí <laughs> wọ́n ti ẹ̀tí sọ pẹ́sìn wọn àwọn gan tẹ́lẹ̀ ní jàgídíjàgan ní àwọn kinní kan ní nígbà tẹ́lẹ̀ ìdí ọ̀dọ́ nínú rẹ̀ ni pé kèfèrí ní tó fẹ́ gba Islam bóyá kírísítẹ̀nì tó tí mo kó wọn bẹ̀rẹ̀ mú ah, àwọn mùsùlùmí sáà tó ń láìkẹ̀ sí ọwọ́ ìjà ní kàríyọ́ ni ah, ṣe mùsùlùmí tó ń lòun fẹ́ dà mí ṣé tó lòun fẹ́ darapọ̀ mọ́ nìyí àjẹgbà sáwọn mùsùlùmí ò tiẹ̀ wúlò kò ní wá mọ́ nínú rẹ̀ ni pé yóò jẹ́ ìtìjú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni ò ní fẹ́ fi ara wọn hàn pé mùsùlùmí làwọn torí pé ó jẹ́ nǹkan kíni nǹkan ìtìjú tí ẹni tó bá jẹ́ pé ó ní àwọn èèyàn dáadáa tàbí tó bá jẹ́ ẹni tó ní ipò díẹ̀ tàbí táwọn èèyàn mọ̀ mẹ́rin ẹ̀ lè ṣe nǹka iye àbí àìmọye àwọn èèyàn ni ó pé èèyàn láti àwọn ìlú oríṣiríṣi kódà tó fi dé òkè tó fi dé ìlú ìlú ọba nílùú ìbò tí wọ́n máa pè ní gbígbà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ fún wọn máa béèrè ẹ wàá máa ṣàlàyé títí ẹnu yóò fẹ́ bò ní Òṣogbo tí mo lọ same thing torí mo lọ Òṣogbo wẹ́ẹ̀dì mo dé ní Friday torí alájí ọmọ ìyá dùn ọjà láìsí ìwádìí ìgbélé jẹ́ àná wọn tí wọ́n lọ sin òkú wọn lọ sí jìnnìgbà wọn bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe ń béèrè lọ́nà stars a ti pe nọ́mbà yìí tí kò lọ kí ló ń ṣẹlẹ̀ ń lu yẹn ah kí ló oríṣiríṣi people will ask so àwọn nǹkan wọ̀nyẹn àti àwọn other implications òun ló wà nídìí o. àwọn tó bá jẹ́ oní ẹni tó máa ń ro ìròyìn ronú jinlẹ̀ tó máa ń wò ní tó tẹ̀lé ìmọ̀ àmọ̀ tó rọ àwọn nǹkan báyìí nǹkan tó bá so èèyàn máa ronú pé ọ̀nà wo la lè gbà yanjú ẹ̀ ti yẹn ní ẹlẹ́ẹ̀kejì how do we prevent the occurrence ọ̀nà wo ti kọ́ wáyé tẹ́lẹ̀ àìjẹ́ ó pé àwọn tí wọ́n jẹ́ tí wọ́n wà ní ipò gẹ́gẹ́ bí àwọn onímímọ̀ àti àwọn olóye pẹ̀lú àwọn ọlọ́gbọ́n àtọlọ́pọlọ pípé àwọn tí mo gbà lérò pẹ̀lú àwọn ilé ní elite elite ó fi hàn pé irú àwọn yẹn wọn ò ronú rárá nígbà tí wọ́n kọ́ ti mọ́ṣáláṣí yìí tó yẹ kí wọ́n ronú ni èyí tí wọ́n padà tí yóò ní ṣe kí ni kò lè ṣẹlẹ̀ mọ́ they did not project that how do we make it in the body how do we stop a reoccurrence wọn ò wòye pé irú ìṣẹ̀lẹ̀ yìí ó báwo la ṣe fẹ́ sọ di ìṣẹ̀lẹ̀ tí ò ní ṣẹlẹ̀ mọ́ láéláé báwo la ṣe fẹ́ dá dúró wọn ò rò gẹ́gẹ́ bí wọ́n ṣe jókòó báyìí náà ní ìsinmi wọn ò rò kò sí sí tó fà ju nǹkan tí mo ti sọ láwọn kútùbà mi sẹ́yìn lọ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ tó ga jù tí mo sọ ní àìnímọ̀ wa fúnra wa ẹlẹ́ẹ̀kejì ni ọ̀nà tí àwọn tó wà nídìí ìṣòro yẹn tí wọ́n gbà láti fi gbé wàhálà yìí síta wọ́n lọ lo ọ̀nà ẹlẹ́yàmẹ̀yà ṣẹ́tì mọ̀ tó gbọ́n tó bá ti jẹ mọ́rọ̀ ẹlẹ́yàmẹ̀yà wàhálà ni màá mú àpẹẹrẹ ẹyọ kan ṣoṣo wá ní nàìjíríà lónìí Peter Obi Peter Obi ṣe mọ̀ pé ẹnikẹ́ni tí ò bá ti sí tí ò bá ti sọ pé kó kéde wípé òun ti Peter Obi lẹ́yìn láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ọmọ Yíbò àwọn Yíbò ó máa wo bíta ni wọ́n máa wo bí ọ̀tá Yíbò ẹni tí ò nífẹ̀ẹ́ sí Yíbò pé ẹnìkan tó tún jáde ní Ìgbò lájọ́ tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà o láti bẹ̀rẹ̀ òṣèlú o Yíbò òṣèjọba rí o pẹ̀lú alágbọ̀n ìròsì ìjọba kínní nìyẹn ológun kò sí òdodo kan tẹ́nìkan kan fẹ́ sọ ó dàbí ọ̀rọ̀ Charles Soludo báyìí téèyàn bá kà àwọn tó jẹ́ òdodo tó sọ àwọn tó ti fi ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n ti gbé ẹlẹ́yàmẹ̀yà jáde láti tìlẹ́yìn torí táwọn fẹ́ jẹ wọ́n mọ̀ pé kò lè kò débẹ̀ o àfi tó bá kàn wọ́ lọ nínú analysis lórí ọmọ èèyàn wọ́n mọ̀ pé kò lè débẹ̀ kankan torí mo wà ní Ọ̀ṣun Governorship candidate ẹ̀ tó gbé gba gómìnà ní orúkọ labour party ní ọ̀ṣun òkè lólóṣe kódà kò ṣe kò kẹta nínú ọ̀gàfẹ́fà yọ̀ǹbẹ̀ ni wípé wọ́n mọ̀ ṣùgbọ́n táwọn fẹ́ jẹ wọ́n lọ lu ẹlẹ́yàmẹ̀yà láti kí ni láti gbé sókè kí táwọn ò lè jẹ́ kó lè bọ́ sí so ẹ tó bá bí wọ́n á rí òdodo kan tó yẹ kó sọ kò ní lè sọ ẹ̀rú ò máa bà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìran yíbò tí wọ́n rò jíjáde ọ̀gá ìgbọ́n kò pé ìran àwọn nípa òṣèlú nàìjíríà wọn ò lè sọ ṣẹ́rí ìnìsì torí pé àwọn olóṣèlú ṣẹ̀mọ́ pé ẹni tí ò bá bá wọn jígbó nígbà tí wọ́n jígbó tí wọ́n bá ti pa ẹran wọn kò lè kan wọn ò ní pín kan àwọn kan ti wà nù ní wọn tí ó mọ òye pé pẹ̀lú bá lọ wìn àbí tí pdp bá wìn àwọn á máa sọ fà án torí pé wọ́n á sọ pé wọ́n kọntribútì pé kí ni vóòtì àwọn yóò ti àgbó lórí òǹsìn ó sọ gbogbo south east Nàìjíríà ló sọ iye ìbò wọn ó ní Kano state nìkan ìbò Kano nìkan kọ́ba ẹ̀ tí Buhari fi wọlé ní second term wà nínú ìsìn táwọn tó wọ́n fẹ́ pín bò àwọn anybody bá wọlé náà àwọn major party yẹn ṣé wọ́n kà wọ́n kún gbogbo tẹ́lá ka pépà lẹ́yìn ẹ̀rí báwọn yẹn wá ń bú ọ̀tá ìgbò ní ọ̀tá ìgbò ní ọ̀tá bẹ́ẹ̀ ni àwọn ilé ọ̀nà tí wọ́n gbà wá nìyẹn ọ̀nà òṣèlú tẹ bá fẹ́ sàlàyé ní ìsìn fáwọn èèyàn ní tó jẹ́ òdodo bẹ̀ wọ́n á sọ pé ọ̀tá ìka rẹ̀ olùka rẹ̀ ni àlè ló ń sọpọ́ọ̀tì ọwọ́ àlè ló ń sọpọ́ọ̀tì torí pé wọ́n ti mọ̀ pé tó bá fẹ́ ṣàlàyé òdodo tó wà ń bẹ̀ kéèyàn ṣàlàyé ẹ̀ bẹ́sìn ṣe sọ àti bó ṣe yẹ kó rí àwọn táwọn ń fẹ́ ò ní bọ́ sí wọn á lọ lo ẹlẹ́yàmẹ̀yà kò sẹ́ni tó lè ṣàlàyé òdodo bọ́rọ̀ yẹn ṣe rí láyé wọn ti ti táwọn èèyàn ń sọ ni pé ọwọ́ àlè ló ń ṣe ẹni yẹn ò kò dé ọkọ̀ọ̀rún rí o kí wọ́n bá sọ pé ibo ni bálájọ wà lè kò mọ́ bẹ́ẹ̀ o òun ti ẹ̀mọ̀ pọ́rọ̀ iṣu yẹn wà o òun kàn ń ṣàlàyé bó ṣe yẹ kó rí ni o tẹ́lá tí wàá jáde ní ọ̀tá olúkà rẹ̀ mọ̀ ní àròkúta ọwọ́ àgbè yẹn ṣe ẹ̀wọ̀ òkú tí wọ́n lọ lò nìyẹn ló fi jẹ́ pé àwọn ẹ́lì yẹn ni àwọn onímọ̀ gangan àwọn tí wọ́n jẹ́ àwọn tó lajú yẹn ẹ̀rú wa ń ba gbogbo wọn wọ́n wá já dúró sẹ́yìn wọ́n ń bẹ̀rù torí pé wọn ò fẹ́ káwọn èèyàn sọ pé ọ̀tá kí làwọn ọ̀tá olúkà rẹ̀ ìdí tí wọ́n fi ń bẹ̀rù ni pé wọ́n wò pé àwọn fẹ́ ẹlòmíràn kò fẹ́ padà dípò òṣèlú mú òun fẹ́ lọ house of assembly òun fẹ́ lọ rep òun fẹ́ lọ senate níjọ́ tó ń bá lọ sọ bẹ́ẹ̀ òun fẹ́ jáde wọ́n ní yẹ ẹ̀wọ̀n kan bí èdè kárí yẹ yẹ ẹ̀rọ̀lọ́fẹ́ olùkàrẹ́ ọmọ náà yẹ mọ̀ ṣe rẹ́ báyìí níjọba gbágbágbá ẹ̀mọ̀ wọn kàn máa ń sọ ẹ̀rú wa ń ba àwọn yẹn láti sọ the correct thing àwọn tó ń jà àfa náà tí wọ́n nímọ̀ yẹn náà ẹ̀rú tó ń bà wọ́n nítorí wọ́n ń bẹ̀rù ọ̀rọ̀ òṣèlú inú ìlú ẹ̀rù ń bẹ lórí pé tó bá ń rìn gbòòrò àwọn ọba mọ̀lẹ̀ gbogbo ìlú lè sọ pé ẹ̀nà ọ̀tá rẹ̀ afáàmì kò gbogbo wọn wá dákẹ́ wọn wá ń wo bẹ́ẹ̀ gangan ló yẹ kí àwọn èèyàn ó jẹ́ kí àwọn ará ìlú àwọn tí a pé ọ̀kan àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé méjì péré làwọn èèyàn tó wà láyé àwọn ọlọ́gbọ́n àtàwọn owó àtàwọn òmùgọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ní káká ọlọ́gbọ́n àti òmùgọ̀ ní méní méjì lọ́tọ̀ọ̀tọ̀ àwọn òmùgọ̀ ló máa ń pọ̀ ju ọlọ́gbọ́n lọ ibi tẹ ẹni tí ò bá gbà ń gbọ́ nìsín máa béèrè lọ́wọ́ wa pòfẹ́sọ̀ mélòó ló wà nínú ìlú ìlú wo ni wọ́n ti kàwé ju gbogbo nàìjíríà pé wọ́n máa ń kàwé ńbẹ̀ o sábàkà pòfẹ́sọ̀ tí wọ́n ti produce ní èkìtì láti jẹ́ tí wọ́n ti ń kàwé lẹ́kìtì nígbà táwọn colonial máa ń sáré títí di òní sáwọn náà iye pòfẹ́sọ̀ yẹn lè tó àwọn èèyàn tó wà ní kí lórúkọ àdúgbò ìládó ṣe dálímọ̀ àbí kí lórúkọ dálímọ̀ káàkà àwọn èèyàn tó wà ní dálímọ̀ yẹn wọ́n ní gbogbo pòfẹ́sọ̀ tó ti wáyé láti kékìtì ti lájọ kékìtì tí ń jẹ́kìtì tó ti kú àtàwọn tó wà láyé ṣé wọ́n lè pọ̀ tó àwọn tó wà ní dálímọ̀ nìkan ṣé wọ́n lè tó wọn wọn ò lè tó wọn náà ìdí nìyẹn láti mọ̀ pé obìnrin bá àwọn onímọ̀ máa ń ṣe kí ni àwọn ló máa ń kéré tó àwọn ọlọ́gbọ́n máa ń kéré àwọn tí ò jọ ọlọ́gbọ́n ló máa ń pọ̀ jù ṣé ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n yẹn méjì wọ́n pín sí ọ̀jọ̀gbọ́n kan ló ń ṣàlàyé ẹ̀ o kì í ṣe àyà Kùránì kì í ṣe àdìsá náà o ó ní méjì làwọn onímọ̀ yẹn pín sí àwọn ọlọ́gbọ́n yẹn pín sí àwọn ọlọ́gbọ́n tí wọ́n jẹ́ ẹni rere àti àwọn ọlọ́gbọ́n tí wọ́n jẹ́ kí ìdàkejì ẹni rẹ̀ ó ní ó wá ṣe nígbà àwọn ọlọ́gbọ́n tí wọ́n tí wọ́n jẹ́ ẹni rẹ̀ yẹn jókòó wọ́n ń wòran àwọn ọlọ́gbọ́n tí wọ́n jẹ́ ìdàkejì yẹn tí wọ́n ṣe ẹni rẹ̀ yẹn wọ́n wá lọ jókòó sọ́dọ̀ àwọn òmùgọ̀ àwọn wá ń ṣe kí ni wọ́n wá ń tú àwọn òmùgọ̀ jẹ òun làwọn fi ń jẹun àwọn ọlọ́gbọ́n tí wọ́n jẹ́ ẹni rẹ̀ ah, wọ́n ń tú yín jẹ ni ṣùgbọ́n ṣáájú káwọn tó dé àwọn ọlọ́gbọ́n yẹn ti sọ fáwọn òmùgọ̀ pé ọ̀tá yín làwọn ọkùnrin tó jókòó sọ́hún yẹn ẹ̀ rí pé wọn wá dáhùn ò dá sí yín wọn ò kà yín kún àwa la yín o ìgbà fáwọn ọlọ́gbọ́n tó dà yẹn wá dé kí fẹ́ ṣàlàyé fún àwọn òmùgọ̀ pé wọ́n máa ń tu yín jẹ ni ó yín ni wọ́n kó náà yìí wọ́n bẹ̀rẹ̀ sílẹ̀ wọn lóko wọn ti ẹ̀jẹ̀ kí wọ́n sọ̀rọ̀ yé àwọn ọ̀tá yẹn wọ́n ti ń bọ̀ fúrù ẹgbẹ́ wọn ti ẹ̀jẹ̀ wọn sọ̀rọ̀ rárá òkò ni wọ́n lẹ̀ wọn yàbọ̀ gbogbo ọlọ́gbọ́n tó bá fi wájú ẹni rẹ̀ tó bá fẹ́ wá ẹ̀rú wà ń bà pé tó kò ìbá ba ojú òun tó jù bá fọ́ ó mà fọ́ gbé nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wá ń jókòó torí pé kò sẹ́ni tó fẹ́ ṣe kí ni kò sẹ́ni tó fẹ́ kù lórẹ̀ ìlú ẹ̀ gangan ní kàtà lè fi wé mọ́dẹ̀lì tó ń ṣẹlẹ̀ ń lù wá nítorí táwọn ọlọ́gbọ́n bú yẹn wọ́n ti ṣáájú àwọn ọlọ́gbọ́n dáadáa sọ́dọ̀ àwọn òmùgọ̀ táwọn ọlọ́gbọ́n dáadáa bá ti wá fẹ́ ṣàlàyé wọn lẹ̀ kún tẹ̀fẹ́ gbọ́ ọ̀pọ̀ ẹgbà tán ti lọ sájọ kí ni wọ́n pè lájọ ọ̀kà rẹ̀ kìtìrí tí ò mọ ọlọ́run kò ṣe tó kan ajẹ́bọ́ kírísítẹ́nì àti muslim àti gbogbo àwọn èèyàn ló ń kójọ sí àbí wọ́n ti lọ ṣàlàyé nǹkan fún wọn pé o ìmáàmù yìí àbí ẹni báyìí o ọ̀tá ìlú ni o wọ́n dẹ̀ ti conclude ṣé ìwọ ló wá fẹ́ ṣàlàyé tí o kí ni wọ́n tàlàyé ẹ̀ bá ti wá yàtọ̀ sí sánsan lájọ kí ni ìwọ ẹ́ kí lẹni yẹn sájá láyé ọwájá àfà wá ń ṣàlàyé àlàyé ẹ̀yẹn wá yàtọ̀ sí tí wọ́n sọ lájọ́ sí ni ẹ́ ọ̀tá ìlú náà tí ẹ bá sì ti jẹ́ ọ̀tá ìlú ṣó lè rí bí rìn sí nínú ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ṣèwé agbẹjẹ́ mọ́wọ́ kíkì tí wọ́n lọ lò nìyẹn àmọ́ ìṣà kí lọ́lọ́wọ́ bá sọ wọ́n ń dìtì ìnáhùn yàtọ̀ ìdúnà kéìdá wọ́n àkìdù kéìdá fama ìrìnlẹ̀ káàfìrí iná àmìlìhó wà ìdá àwọn ń dètè èmi náà ń dètè ṣe sùúrù díẹ̀ fáwọn kìfìrí ṣe sùúrù fún wọn lọ́wọ́n lára ṣe sùúrù fún adìẹ ètò ìtọ́lọ́run yẹn ni ó borí ìkan ọlọ́run sọ pé wà mọ́kàrú kò bá rọ̀ wà mọ́kàrú mọ́kàrán kò bàrọ̀ wọ́n dá ètè ní ètè tó tóbi ayé àmì ìsọ pé wà mọ́kàrú wà mọ́kàrú lọ wọ́n dètè ọlọ́run náà dá tiẹ̀ ṣùgbọ́n ètè tọ́lọ́run ní ó borí ọlọ́run ló dáa jù lẹ́tí dètè bó ṣe rí nìyẹn eventually náà ẹ̀sìn ni ó borí ṣùgbọ́n gbogbo àwọn tó ti wà níbẹ̀ yẹn pátá ìtì ọlọ́run ni ó borí wọn kọ́lọ̀n kò ṣàánú wa tó ń torí náà a gbọ́dọ̀ máa ṣàlàyé fáwọn èèyàn mo bá àmọ́ lọ èèyàn lóko mo bá àmọ́ èèyàn bọ̀ gbogbo ẹni tó bá jẹ́ onímọ̀ ọ̀kan nínú tó yẹ kó jẹ́ àdánù wọn táwọn ìbò ń pè ní qualities tàbí characteristics ó ní àṣàjáà wọn gbọ́dọ̀ jẹ́ akin onímọ̀ onímọ̀ onímọ̀ jẹ́ ojú onímọ̀ gbọ́dọ̀ jẹ́ kí ni fojú onímọ̀ gbọ́dọ̀ ní ṣàjáà ìlàbúdà ìlà ayàkú na ṣùjáà ẹni tó jẹ́ onímọ̀ gbọ́dọ̀ jẹ́ ojú ó gbọ́dọ̀ jẹ́ kí ni ó gbọ́dọ̀ jẹ́ akẹ́ ọ̀kan nítorí pé bí wọ́n bá jẹ́ akẹ́ wà àwọn ànábì ọlọ́run ẹwà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kéèyàn ó dìde lóhun nìkan ó fẹ́ pa orí bí ẹbọ tí wọ́n ń ṣe nílùú mọ́kà rẹ̀ tí wọ́n ti ń ṣe bìfọ́ ní bàbá bàbá rẹ̀ lọ́nlọ́lọ́lọ́run ẹwà nẹ́bì Musa ẹwà nẹ́bì Isa ẹwọ́gbà àwọn anẹ́bì ọlọ́run tí wọ́n bá jẹ́ akin rẹ̀ wọ́n lè sọ̀rọ̀ wájú àwọn èèyàn ẹ̀tẹ̀ ẹ̀wọ́ kí ní sọ́rọ́tù yà sí wàdúrígbò làhún masala asábàlì kọ́rì yá sí ìdíjà àhúnmí mọ́sàlù id arsalna ilayhi tààrà àwọn òjíṣẹ́ sí ìdàrúsánà ilé ìmọ̀sílẹ̀ ni àwọn òjíṣẹ́ méjì sí ní fàkàdàbò òhùnmá wọ́n pè àwọn méjèèjì nírọ̀ wọn tẹ̀lé wọn fa àlùsáfínà àtúnwá kún wọn lọ́wọ́ pẹ̀lú ẹ̀kẹta wọn á tún pé mẹ́ta wà kọ́ọ̀lù iná ilé ikún mọ̀rùsàlẹ̀ wọ́n wá sọ pé òjíṣẹ́ làwà fún látọ̀dọ̀ lọ kí nìyàn mẹ́ta lódìdí ìlú kí làwọn èèyàn yẹn sọ kọlu ma ń tún nílá bá ṣàrún mẹ́fúnà wọ́n ní ẹ̀kù rọ́lẹ̀ pa ẹ̀jẹ́ nǹkan èèyàn bí wà ma ń zọ́lá rọ́kùnmẹ́nu ní iṣẹ́ ọlọ́run sọ ìlà tàkìbùn ẹ̀yìn yìí kò sí tẹ́ yẹ ju pé ń parọ́ lọ. Bọ̀rọ̀ ni kí àwọn yẹn wá sọ. Ètò tó tẹ̀lé kọlu ìrọ̀ kó tó débẹ̀. Rabbuna ya'lamu olúwa tó rán àwa mọ̀ wípé o òjíṣẹ́ la jẹ́ fún yín. Ṣé gbogbo ìlú padùkọ̀ kó kùrọ̀ láàmẹ́ta yẹn? kí lẹ́yìn mẹ́ta fẹ́ ṣe lódìdí ìlú wọn ni ṣùgbọ́n nígbà fẹ́yìn lẹ́gbà wá gbọ́ ọlọ́run tó rán wa mọ̀ kó jìṣẹ́ ni wá ìlà ìgbàlá agolèmọ̀bí kò sí tó jọ ọ̀ràn yàn lé àwa lórí ju kí a jíṣẹ́ bí òkòǹgò lọ ẹ tó wo ète tí wọ́n gbé jáde kẹrù tún lè bà wọ́n iná tọ̀tọ̀ yàrá náà bí kò ẹ ti kórí ìfẹ́ ń sọ yẹn ó ti ń ṣokùnfà burú sí ìlú ìlú tí ń bàjẹ́ látara ọ̀rọ̀ yín. Mhm. la ilam tantau lanarjumannakum wala yamassannakum nínú àbá. tẹ́ ẹ̀ bá wá dákẹ́ ọ̀rọ̀ jíjẹ́ tẹ̀ ń sọ pọ́kàn ṣoṣo lọ́lọ́run yìí o lanarjumannakum àálẹ̀ yìí ló kò ní o we are going to stone you wala yamassannakum nínú a tún wá fi ìyà tó lágbára ìyà tó lágbára ó jẹ yín látọwọ́ wa kí làwọn fọmọ ní tọ́ ìrùkùn má àkùn kì í ṣàwọn aláforí ibu fún yín orí ibu yín ti ń bẹ pẹ̀lú yín tẹ́lẹ̀ ẹwà àwọn òyìn ẹ̀wọ̀n ò sá lọ pé wọ́n ní fẹ́lẹ̀ wà ló wọ́n ti ń ṣàlàyé pé kìí ṣe ń táwà sọ yìí ṣe wọ́n pé àwọn ẹlẹ́bọ náà máa ń sọ wípé nítorí pé àwọn òjẹ́ káwọn èèyàn ó bẹ bọ wọn ò jẹ́ kí wọ́n bọ òkè tí wọ́n ti ń bọ ní gbogbo nǹkan fi dàrú láyé ẹgbẹ́ àwọn olórin àwọn onífà kọ́ ẹjẹ́ kó nífà ọgbọ̀ fà ẹjẹ́ kọ́ lọ́ṣùrò bọ̀ ṣùn ẹjẹ́ kó lọ́rọ̀ òṣòro káyé ó lè gun wọ́n sọ ẹjẹ́ kó nífà ọgbọ̀ fà ẹjẹ́ kọ́ lọ́ṣùrò bọ̀ ṣùn ẹjẹ́ kó lọ́rọ̀ òṣòro káyé ó lè gún torí pé ńgbà tí oníbàbọ̀ bá tó lóró ìṣòro tán ọlọ́ṣun bọ̀ sókè ayé wo ló gbóngbà yìí gbogbo arájọ gbọ́ ìtàn èyí tá àgbọ́ tàn nígbà táwa ń kékeré ẹ wo àwọn kúrúdù tí tó ṣẹlẹ̀ sí wa ìlú àǹdí ẹsẹ̀ ẹlòmíì kẹ́ńgbà yẹn á mọ̀ kó yẹpẹ̀ sí ìgbò kékeré tí ẹ kákan ra túwìtì ìyá mọ̀ kó yẹpẹ̀ sí ìgbóná ẹ̀mọ́tẹ́ náà òrìṣà gbogbo àwọn èèyàn wọn ò gba abẹ́rẹ́ àjẹsára tí abẹ́rẹ́ àjẹsára ni wọ́n fi lé kíní yẹn lọ òṣà tí wọ́n ló ń bí inú yẹn wọ́n ń pè é ṣàpọ̀nà àìsè lọ́yọ̀ o ẹ̀rú máa ń bà wá lẹ́yìn nípa ènìyàn ní olóde kó máa fi kíní yẹn ṣe yẹn àṣà ẹ̀sìn ìgbà sẹ́yìn kò dé wọ́n ní ká máa gba immunization abẹ́rẹ́ àjẹsára èyí òṣà yẹn wọ́n fẹ́ ká bọ́ ń gbà yẹn kí ṣàpọ̀nà mọ́ dé jáàbò òṣà yẹn mọ́ immunization àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ wọn ni wọ́n fi ṣàngó wá ẹni tó jí nǹkan wọ́n lọ pé ṣàngó wọ́n á ro àmàlà kan pálára àmàlà bí wọ́n ti sọ ọ̀ ní orí o mọ́ ọmọ ń sọ gbé ara ó gbé ẹni tó jí owó yẹn gbé wá yóò wá gbé nǹkan tó jí yẹn dé láyà tó bá gbé lé láyà ẹni wọn á àmàlà nígbà tí ń ṣòkú yẹn wọ́n tẹ̀ ní ọ̀fọ́n nígbà kan ó gbé ọ̀fọ́n wọ́n tẹ́ ń pè lọ́fọ́n kútélé tó tóbi ní ìsìn cctv kámẹ́rà ó rí bí ilé ẹ̀ náà ṣáàbọ̀ fákankan ya ṣìṣàngó ká tó lè mólè cctv kámẹ́rà ní lókè ní oṣù ẹ̀rọ ẹ̀kọ́kẹ́ ẹ̀wò gbẹ̀yìn rẹ̀ yáà rí lórí wàtàkùn oríṣiríṣi àwọn èèyàn tí cctv kámẹ́rà mú ṣe ṣàngó la bọ báwọn ẹ wò èlò ní cctv camera ẹ wò gbàgbọ́ ọbú ẹ wò ògùn bíbọ pẹ̀lú ọ̀nà expressway mo ti ṣàlàyé sẹ́yìn náà ti pẹ́ ńgbà mo máa ń ṣàlàyé ọ̀rọ̀ tawhid inú kútùbà àti inú lectures mi yé máa ń mú àwọn nǹkan wáyé fún àpẹẹrẹ kí wọ́n adé abíbọ́lá professor adé abíbọ́lá fìgbà gbàgbé tó lọ dábàá tó ní kí wọ́n lọ ṣe ètùtù sí lóró èkó àti àtìbàdàn jẹ́pẹ̀ nílòrò ní tógate ẹnu ìlú ọ̀nà ìlú wọ́n lọ ṣe ẹ̀kọ́ sí kí ásídẹ́ǹtì má wáyé kíjọba tó wá gbé àjọ owó ní àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà tí wọ́n pè ní májámájá ń jẹun road safety corps kọlẹ́ṣọ́ yínká ẹ̀dì ẹ̀ wọ́n tó ń pọ̀ ọkùnrin kan ní mo gbàgbé kìíní kan májámájá mo gbàgbé orúkọ ẹ̀ wọ́n wá tírẹ̀nì àwọn drivers báwo lèèyàn ṣe ń lo expressway you have to indicate while lè travicator táwọn pè ní pointer tó bá ti fẹ́ overtake tó bá fẹ́ padà wà tún tàn sóhun padà kó ti fẹ́ padà kí ewé kẹkàn máa bọ̀ tún yọ gbòsì auto àwùtọ́ kan tẹrí mọ́ra wọn tí wọ́n bá bọ̀ kún ló máa sọ́ọ̀fù problem yìí so ignorance wàhálà ni ẹ má gbàgbé ibi tí mo ti lọ ibi tí mo ti lọ ní ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọ̀rán táwọn èèyàn wá sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ fọ́kàn ṣoṣo lọ́lọ́run ti kórí ibúwọ̀ ìlú tí mo fi lọ mọ́rin àwọn onífàwọn àbáwọn olóòṣà pé kán jẹ́ káyé kó fọ́n bọ́ fákọ́lọ́yìn ó bọ̀ṣun kó lóró gbòòrò káyé ó lé ọlọ́run so a gbọ́dọ̀ what are the implications on Islam and the Muslims kí ni nǹkan tí nǹkan yìí ń fà sí ẹ̀sìn wa gangan kí ni nǹkan tó ń fà sórí àwa mùsùlùmí ó dẹ̀ káwa ti máa project sí pé how do we nip it in the bud báwo la ṣe fẹ́ stop ó jẹ́ ti kúrò lọ́rọ̀ nipping it in the bud how do we stop it then how do we make it in such a way that such will not reoccur again how do we stop it reoccurring báwo la ṣe fẹ́ dá dúró tí òfin ń ṣẹlẹ̀ ń jọ wájú àwọn kẹfìrí ṣe nǹkan ọmọ bá wa dáná sí ẹwọ ẹ̀kan gbà tí ọ̀rọ̀ ìmáàmù dé tí wọ́n fi tilẹ̀kùn mọ́kìjọ yẹn tẹ bá lọ wo mítìn tí wọ́n ń ṣe láwọn àsìkò yẹn tẹ bá lọ wo mínítì ẹ̀ bíṣọ́ọ̀bù wà ń bẹ̀ tó tún wá bá wọn dá sí ó tẹ̀ pé òun ni wọ́n tẹ̀ ní kó ṣàdúrà bẹ̀rẹ̀ it's recorded in the meeting if you can get hold tí wọ́n bá sì lọ jó ìwé mítìn nìyẹn o ìkọ́gbà tí wọ́n ka mítìn tí wọ́n ṣe ń bí lẹ́gbọ̀ fi mọ́mà náà alfà lákúrẹ́ nǹkan tí mọ́mà kó lè dé kọ́lọ̀ orí jìn bàbá kọ́kọ́ sọ ní káà ah, kèfè rí bíṣọ́ọ̀bù nínú mítìn mítìn ẹ̀ńjọ́rọ̀ ẹ̀sìn jádùúgbò yín pín bíṣọ́ọ̀bù wá jókòó sí ó ní interest lórí ẹ̀sìn yìí tẹ́ bá lọ́ọ̀fì èèyàn tó competent sí kò gbé ẹ̀sìn ti wọn torí yóò pẹ̀sì wọn rẹ́ gbogbo ọgbà yẹn tí wọ́n sọ pé wọn fẹ́ nìyẹn torí pé yóò pẹ̀sì àwọn rẹ́ báwọn wà ìsẹ́ǹtì nílùú yìí ní ìsìn àwọn christian ìlú àjọ tí wọ́n ní gbọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mọ́ṣáláṣí wọn gbé lọ àjọ yìí àwọn kèfèrí ọdún e, e, e, àwọn nǹkan táwọn ó sọ ni àwọn tí ò ní jẹ́ kẹ́sìn islam ó tẹ̀síwájú torí pé títẹ̀síwájú ẹ̀sìn islam túmọ̀ sí ìfàsẹ́yìn ẹ̀sìn tàwọn mùsùlùmí yóò àwọn sọ pé wọ́n ti sọ lájọ wọ́n ti sọ báyìí àjọ kí ni kèrè ní sọ̀rọ̀ sí yóò gbé fọ́ yín ni ẹni ò gbọ́rú ẹ̀rí o tọ́lọ́ lè sọ nù Kùránì ìhìdínà sírọ́ọ̀tọ̀ lè mustaqim sírọ́ọ̀tọ̀ lẹ́dínà an'amta aléhìm ghayril maghdubi aléhìm wàlábọ̀ọ̀lì àwọn ìtọ́sọ́nà ọlọ́tìrí ànẹ́bì sọ sirata alladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó ṣe ìdẹ̀ra rẹ fún ghayril maghdubi alayhim wala dalin tí ìṣẹ́jú ọ̀nà àwọn tó bínú sí àwọn tó sọnù ànábì ní àwọn tó tọ́lọ̀ ń bínú sí ni yẹ̀húdí àwọn tó sọnù ní kíni nasara kírísítẹ̀ ṣùgbọ́n ìtọ́sọ́nà tí wọ́n yẹn láwá gbé ọ̀rọ̀ mọ́ṣáláṣí lọ bá ìrédòdì èsù ó pàdídà ó ńlájá èṣùró ẹran kékeré kan náà ń pè léṣù kò tó ẹtu ṣe pé ajá yẹ kó kàn pa ní nígbàtájá ń òun wá yí ó wá nílé ajá ajá wá ń sá ní ìrédòdì èsù ó pàdídà ó ó wá nílé

اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر المجاهدين في كل مكان اللهم يسر ولا تعصر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وعافنا عاقبتنا في الأمور كلها واحكي كماننا وارفع درجاتنا وصدقنا وعجلنا من خزي الدنيا من عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته